ọtí méjì tẹ́ o. ó o ó ti ka buku kéwàá ń di ọtí méjì tẹ́ o. bá sọ̀rọ̀ ẹni gbọ́ aláṣejù pẹ́rẹ́ ní tẹ́ o. ó o. bíi tẹ́lẹ̀. kábíyèsí ọ̀wọ́ tó dé. ètò sán ètò ru igi tọ́gbà kan kì í sùn. kí lójú oorun. ilé jíjó ni mo ní wọ́gbọ́ kada. òjò àrọ̀ ọ̀rọ̀dá ni mo ní mọ bí ẹ̀kan wà. àìsùn bàbá lọ́mẹyẹ wá jẹ̀gbá. ọ̀rọ̀ wa sí wà nídìí àtẹ́mísì mọ̀fẹ́ ló gbé mi wá. máyégun yín. pé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin sí jẹ. ẹ̀rùn a máa yán jura wọn lọ. ẹni òfòrí jalè àgbọn. dandan ni ká gbọ́n taru wọn. ó wọ wàhálà. èèyàn tó fa ìtàkùn yìí yóò ra kùràkùrà bí oníkóró náà. wàásù àyìndínlọ́tọ́rọ́ ronírù. ọjà wíṣẹ́nu yóò sì sìrìjà òde olú mc mọ̀fọ̀ nígbàgede ẹ̀fún bẹ́ẹ̀dì àbí ni àbí àṣàṣe àfọwọ́fà ni tàbí àránsí ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán ó dege borókó epo ẹ̀pá dohun àìjírí mọ́ lẹ́yìn ìgbà tá a ti fi pàǹtàjì yán àwa sọ pàǹbẹ́nu wàsíù àyìndé kwamwari fasos wọlé sórúnkẹ́ mc murphy àwọn méjèèjì kì í ṣàjèjì ara wọn ọ̀kan rò wípé òun lágbára lórí èkejì ó ti gbàgbé pé kò ọlọ́run ọba mi dá tí òfun lágbára gbogbo tí ọlọ́run ọba mi dá baálé ayé ló fún lágbára iwájú lọ́ka fòró sétí fún ìtaní irú la kéèké fi tiẹ̀ sétí fi ń jà ìwọ ló lajọba tiẹ̀ sínú igbó ọ̀nì wàrà jẹ tiẹ̀ sálẹ̀ odò bẹ́ẹ̀ irin ṣe tóbi tó kò gbọ́dọ̀ pé ti kó asé báwo ẹni ọ̀tẹ̀ egun ọ̀pọ̀lọ́ mọ́lẹ̀ gbogbo àdá àjẹná ni ìnìmọ̀ iní ọwọ́ ọmọdé ò pẹpẹ tàgbàlagbà òwú akérè gbé ohun ọmọdé bíi àgbàkọ́mọ́kọ̀ gbogbo wa ní ìta àlè fi múra wa gbogbo ọgọ wàsíù àyìndé ti ń kábì káwùsá ọjọ́ pẹ́ fún ọwọ́ afẹnukọ́ òde ẹ̀yìn yóò yà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ àkàndá èèyàn tó tara ilé ẹ̀ lọ́pọ̀ onírira bó bá dọ̀ wọ́n gógó mọ́ odidi mc murphy ah, ah. lọ́wọ́ adẹni tí wọ́n ń gbá bí bọ́ọ̀lù lẹ̀ níta gbangba ah, ọmọ ṣe o ọmọ ṣe o ìyá jọmọ ilégbègbè aláìlára ìyá dàdá bí ẹni tí ọba kọtẹ yẹmẹyẹmẹyẹmẹ gbẹkẹ ẹkùn olókèrè wèé jẹrò tọ́ bọ́ ilé famọ́ yọ òrò kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀ gbogbo wáwo wáwo ní iye ajá kíkan gbẹ̀gbẹ̀gbẹ̀ ní iye àgbò kíkọ kékeré èké ní iye àkùkọ tó ní rogbo oh, oh, oh. ọ̀sán gangan ní kánnakánná hàn àjòrò dòdòdò ní gbogbo ọ̀fà fáńsẹ̀ àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dòun ẹbọ kété tó bá jẹ̀dí ọ̀sán gbáko mọ̀ <laughs> ọ̀rọ̀ tó sojú òró ọ̀farasin orí social media ni mo ti rí ròyìn rẹpẹtẹ mo MC Murphy tó yọ ìtẹ́lọ́wọ́ kọ̀lọ̀bọ̀ síta mo ní kí ló dé kì í ṣe kí ni wọ́n jọ dà papọ̀ ah, ah. ìmì ni wọ́n ń dò kí ló ṣẹlẹ̀ mc mọ̀fẹ́ fẹ́ kí Wàsíù Àyìndé òkè client ẹ̀kan tó lówó lọ́wọ́ Wàsíù Àyìndé ọ̀dáhùn mc mọ̀fẹ́ padà sórí ìjókòó tiẹ̀ ọ̀tàn o ah. ìgbájú ìbámu lọ́gbọ́ látẹ̀yìn. ṣẹ́rí Wàsíù Àyìndé kò sẹ́ni tó máa mọ tó ti níbẹ̀rẹ̀ ayé Wàsíù Àyìndé tí ò mọ mc mọ̀fẹ́ mọ́ mc mọ̀fẹ́ náà bá dẹ̀ ti dá dúró lórí iṣẹ́ ìtọ́lọ́run ti gbà fún ó yẹ kí inú Wasiu Ayinde máa dùn and uh, kò sí irú kò sí Wasiu Ayinde lè wà lélẹ̀ kò yẹ kó ṣe irú tó ṣe yẹn SMC mọ́. nǹkan tí mo kàn mọ̀ ni pé nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn má ṣe lóògùn máa mọ̀ Wasiu Ayinde tó ṣe nǹkan tó ṣe ń pa tí olóòtú òyìn tó wá ń fà mí mọ́ra bó ṣe ń ṣe láwọn èèyàn ti ń gbọ́ ń ta ní tó ṣẹlẹ̀ gangan ni pé wàmọ̀ promote Wasiu Ayinde tó jẹ́ brọ́dà mi fúnra rẹ̀ pé kọ́ wa náwó níwájú ẹ̀ wọ́n lábúrò Wasiu Ayinde ni ẹ mo ní ẹ mo fẹ́ mo fẹ́ kọ́ kì mí o mo fẹ́ náwó mo dẹ̀ ní kí yẹn lọ ṣẹ́ two hundred thousand wọ́n dẹ̀ ṣe ó yá mú twenty wà á bá bọ̀bọ̀ kọ́ kì ẹ̀ that was all so ìgbà tí bọ̀bọ̀ jẹ́ nkọrin lọ èrè àtàlà tó wà bẹ̀ mí náà rà náwó yẹn pé kọ́ lè lajú kọ́ lè lajú the only thing ìkù ṣe ìdá ọ̀nùgbà yẹn kọ́ mo á wò pé àbí nǹkan mi lọ sọ mo á wò pé èmi ni sà bọ́ ní sáàmù nǹkan tó ṣẹlẹ̀ mo kàn rí pé mo dẹ̀ lọ jókòó because seat mi seat mi yẹ́yìn sí stage mo kàn déédéé gbọ́ gbàá sọ gbá mi létí kéèsì ni orúkọ bọ̀bọ̀ yẹn ń jẹ́ kéèsì but to my surprise jẹ́ pé ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà láti jọ tó bá ń dì yẹn tó yẹ pé tó bá dúró bí gbogbo ayé ò bá rí ọmọ máa lọgun mọ́fì mọ́fì mọ́fì mọ́fì ó wá ń fi bàtà tẹ̀mí lórí mọ́lẹ̀ tẹ̀mí lẹ́nu mọ́lẹ̀ nígbà tó wá ṣe yẹn tán wá ṣe ń gbé mi dìde kó dáa. Alhaji Wasiu mò ń wòye pé a ah, ṣé ẹ̀gbọ́n bá burú ẹ̀ wí ni àbí ibo ni mo ti rán àbí nǹkan kan ṣẹlẹ̀ tálàjì ò rí ni àbí wọ́n mí ìsìn fọ́ wọ́n àbọ̀ nǹkan tí ó yẹ kó sọ ló sọ fàlàjì ni Òsì gbèsè ṣe mọ̀ pé mi ò yẹ mọ̀ pé mi ò jà mọ́ èmi ò bá mi ò tó bá Wàsíù Àyìndé jà àwọn association tó bá ti ní president tọ́ba nǹkan tọ́ba náà fẹ́ pè àwọn ni máa allow láti take ẹ̀ kéde ìkan jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn olórin ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn páwọn journalist Nàìjíríà wọ́n ní ráì ọlọ́run má fàbùkù kàn wá. wàtí àyìndé fúnra rẹ̀ ti ń bẹ̀ mí because ó ti ọjọ́ ẹ̀ tó ti bẹ̀ mí pé kí n rántí pé òun lè gbọ́n mi o. a jẹ pé bí kàrú bá sọnù lódò kò eh! yẹ kó ròmọdé ó fura ìwà ṣẹ́gun bá ti wá ń gbé kẹ̀tẹ̀ gbòòdì òwe fún níyẹ̀ fún kó tètè wá bí sásì ìwà jẹjẹrẹ bá ti wá ń jẹ oró. Ah! tàtàkèrègbè òfin ní dàwátì bí àwòdì bá ti ń gbá kókó adìẹ tó ń tó gbé lórí ṣaraṣara ìwé fún àgbébọ̀ Fẹ́mi Àkàndá ní kó tètè júbà ehoro nírò èyí bá ìṣẹ̀lẹ̀ Samson Murphy kò sẹ́ni tí ò lè kàn nínú wa kò lè má jẹ́ nǹkan kan lójú olórin tí ò ní làákàyè eégún ńlá èèyàn ńlá ni láàrin tiwa king of bigger boys ọ̀gá ńlá àti ògúnná gbòǹgbò nínú ẹgbẹ́ pèdèpèdè tó dá dúró ní Nàìjíríà Broadcasters and Independent Broadcasters Association of Nigeria ẹni ọba wa pé tiwọ̀ jẹ́ nǹkan kan eh. làwọ̀ wà sọ fún pé eh. iṣẹ́ ó kan ò kéré eh, kó kàndínlógójì ó tó dógójì iṣẹ́ kékeré kọ́ ni fíbà ń ṣe nínú ìdìde olórin olórin tó bá pé bẹ́ẹ̀ kọ́ ni kó wá jà mí yan fíbà ní sọ wọ́n déèyàn pàtàkì láì sanwó fún wa a sì mọ play orin wọn lórí àwọn ètò wa àwa làá jẹ́ ká yọ ọmọ ní òrèlè sí àwa làá jẹ́ kí wọ́n mèyí tí ń bọ̀ lọ́nà àwa làá là ń rán wọn létí èyí tó ti jáde ní nineteen tó ti pẹ́ làwọn èèyàn ọmọ wa béèrè lọ́wọ́ wa lẹ́yìn ètò ẹ dákun rẹ́kọ̀dù tẹ play níbẹ̀rẹ̀ yẹn kí ni táìtù ẹ̀sà ànigẹ́ ní bọ́lá ti lè ríra ọmọ ìṣe o ọ̀gẹ̀dẹ̀ ń wá dùnú àgbẹ̀ ó ń pé bọ́ bá dà wọ́n dún nígbà òun ó ṣe rí nǹkan fún ọmọ òun àgbẹ̀ ò rí tọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ọgbẹ́ ìyá ó gbọmọ lọ wàsíù àyíndé of all people ó ti di ẹni tẹ́ ẹ pè ní máyégún <laughs> máyégún wálé yìí ni àbí dayérú máyé túká. ìbàyé jẹ́ máyégún tí ń jàpájàkọ fún níta gbangba ẹni tó ọmọ tí kì í ṣàlejò alọ́mọ rẹ̀ ni ọgbà ń kò rí bẹ́jẹ̀ jọmọ tá rẹ̀ ń kọ́ ó lù pa ni <laughs> ìdí ni pé MC Murphy kì í kó yan wá sí wàyíndé kéré á ní bọ̀dá òun ni lọ́jọ́kọ́jọ́ eh. bọ̀dá sì wá fojú àbúrò gbolẹ̀ lórí ákíní lójú agbo ákíní níbi ayẹyẹ ọjọ́ ìbí ọba àkámọ́ eh. olú olú of ìtoríláàrin ọ̀rẹ́ ẹgbẹ́ fíbàn ìpínlẹ̀ Ògùn àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ọba we always welcome fiba members any day anytime kò jẹ́ ìyàlẹ́nu bí wọ́n bá lu bí ìnáwó ẹ̀gbá sẹ́ni ó jẹ lábẹ́ sálé ni ọmọ pé sálé ń sílé ẹni ọba ya wèrè níbi òkú ìyá èèyàn bàbá sẹ́wọ́n níbi òkú bàbá rẹ̀ kọ̀ láì fi gbà fún mórílẹ̀ ni gbà fún gbàdà lókè kí lọ́ wá fà á wọ̀ kí lọ́ fa yanpanyan ni ibi ayẹyẹ ọjọ́ ìbí ṣe wá dórí pápá taekwondo wá sí òwàyìndín lọ́jẹ̀bí ni àbẹ́mṣe mọ́fì kí lọ́ wá kan àkàndá ń bi pé wọ́n ń lò yàn kan à ah, bloody stikada ń wọ́ta ojú òtì mi ọ̀rẹ́ mi lójó tì ó gan lolórí aláìní Tìdù ó tún kó kan rẹ ni gbogbo wa níjọ ń pa o I am proud to be a FIBA member fifteen years ní broadcasting kìrìmíkọ bí mo bá wá dìfẹ́ǹdì ẹgbẹ́ mi ojú ọ̀nà mọ wa mo mọ ipa ribiribi tá a ti kó tàbí tá a sì ń kó lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìlú ètò òṣèlú ìmúdúró ẹ̀sìn gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ fífẹ ojú àwọn aṣebiṣe bàjẹ́ síta kíkìlọ̀ ìwà ìbàjẹ́ gbígbé òṣèré orí ìtàgé pẹ̀lú olórí olórin jáde olórin àtòṣèré orí ìtàgé kan wá pé ti fíbàn báwo ah, ah. wẹ́ẹ́ wọ́n lè wí bẹ́ẹ̀ lónìí ní abáyá láìmoore nítorí social media eh. láyé kásẹ̀tì kí cd fídíò cd tàbí dvd ó tó dé eh. ẹnu wa lẹ́ẹ̀tì gbọ́ olórin tó ṣẹ̀ṣẹ̀ jáde àwọn orin tí ń bọ̀ lọ́nà àti ti fídíò àgbéléwò tẹ́ẹ̀mọ̀ wá kiri kéèyàn kọ́ wá fàbùkù kan ẹgbẹ́ wa eh. kó sì tún jẹ́ ọ́gà kàṣọ wa dẹ́kun tọ́wà ìdènà tí gbogbo wa fi dì àyìndé sọ̀rọ̀ mc murphy ọ̀dà ńgbà wàsíù àyìndé tó tiẹ̀ wá ń tẹ mc murphy ní bàtà lórí mọ́lẹ̀ ó ah, ah. gbàgbé pé ọkọ ẹnìkan ni àbí ọ̀ràn tí mọ́ pé bàbá àwọn èèyàn kan ni ẹgbà sọ lára rẹ̀ ní gbangba àwa ò ní gbà kẹ́ dààbò ní kọ̀rọ̀ ọ̀rọ̀ mc murphy kọ́ nìyí mọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ fíbánu pèrè tí ń dẹ́ báyọ̀ ọ̀la sojú ọba bbc yorùbá sọ̀rọ̀ ẹ má dá lóhùn bó ti gbọ́n mọ́ ni o méjì nínú báwo yẹ mo ní ó wà ìtọ́jú náà pé táyì mo àti ìkéwà ní gbólóhùn aṣọ ó wà ìtọ́jú náà because time tí mo fi mú tọ tó bá ṣe déédéé bí ò dẹ̀ ṣe déédéé but won't be joining issues with him èmi ò fún un because ó ní olọ́nà ẹ̀ àwọn olọ́nà ṣé kéwà lọ́nà ẹ̀ ni ẹ́ẹ́ kí fífà máa bára wọn fa náà they can sue us mc murphy wasif boy boy boy ẹ ni boy so if ní kọba ṣẹlẹ̀ tó bá ké wọn sọ tó lọ press tó sọ bí ó ní àwọn ló ṣẹlẹ̀ nǹkan tí mo mọ ni mo sọ yẹn alhaji wọ on stage wọn ní wọn àtàwọn kan fà wàhálà sọgbọn ẹ lọ fà wàhálà alájí dẹ bọ lẹnu stage lọba ẹnusùnmọ kìí ṣe bọlẹ wọlé ẹkọ máa dàn fún ọdún tó lórí ẹkọ wá sọ stage lẹkùn so if you want to be sincere with himself hmm? me tẹ́mi sí their bigger things than ọ̀rọ̀ ẹnusùnmọ sí. k one will stood solo láti gbá àyàn lẹ́sẹ̀ láti nà yàn we should stop being serious with news. If FIBANAS as as an association does not have sense, do we have to join them in not having sense? If FIBANAS as association does not have sense, in tó mú èmi àkàndá sọ̀rọ̀ nù, ìyẹn túmọ̀ sí pé báyọ̀ ọlásọjú ọ̀lọ́pọlọ, àtòkò wa balẹ̀ bí ọmọ ni, ọmọ ìrankíran, ọmọ ọ̀sán tí kó gbogbo bá mọ̀ mẹ́ẹ̀, aṣọ́nà tí fìyẹ́ gbogbo, aláìnírònú ara gálátíà, aláìnírònú tẹ́ bọ ajá lọ́wọ́, oníṣẹ́ ìjì òkú fẹ́ fẹsẹ̀ rògbòrò lálùpọ̀ this is our stand on the issue bá ti kàn wá kálẹ̀ èkó ẹgbẹ́ papọ̀ bá jẹ́ ọ̀rọ̀ láàrin ẹ̀gbọ́n sí àbúrò ọ̀rọ̀ nìyí látẹnu national president wa eh, eh. ọmọ ọkọ eh. comrade Desmond Abiodun Nwanchukwu ó ní comrades I wish to begin by saluting your courage steadfastness and our commitment to a common struggle you have not only lived up to expectations since I address the press on the matter on 2nd October 2020. You have proven our collective resolve to put an end to harassment mm-hmm. of members of the fourth estate of the Rev by individuals and sometimes groups who believe that they are untouchable. Wọlé Ṣorúnkẹ́ MC Murphy is only another victim of brutality by Wasiu Ayinde Marshal who haven't attained an enviable status hey. from a humble background can be described as a product of grace hey. yet uh -huh. is penchant uh -huh. for publicly throwing caution. Hey into the wind at the slightest provocation irrespective uh-huh. of who is involved deserves a national award. Oh, Therefore, this struggle is for the sanctity uh-huh. of our profession and we must be ready to face it for as long as it lasts. I read the statement purportedly issued by one Kunle Rasheed and listened to the interview which one Bayo Olasoju granted BBC Yoruba while while I that we ignore Kunle Rasheed manipulation of facts eh. and choice of words oh, on the ground uh -huh. of his very minute understanding eh. of public relations. Oh, the BBC interview eh. where Bayo described eh. Fiban as a group eh. of senseless people caught my attention. This is the height of insult eh. on our collective sensibility and therefore uh eh. -huh. we must prove to him eh. that on the contrary, eh, Fiban is a group of sensible mature, successful professionals who read and value Both all eh. their integrity eh. and public image. If these are the class of people eh. working with K1, we can understand while he has no consideration for his public image. Before listening to that interview, I gave my words to some respected individuals who spoke to me on your behalf that for 72 hours we will take action. That ultimatum will lapse on Wednesday, uh 7th of October, hey. 2020 plenty. Eh, eh. In the meantime, eh, we must put a stop to the ear play of all Wasiu Ayinde Marshal sons on our program. All chairmen, especially in Southwest, are to ensure strict compliance. They are also directed to convey our position to the general managers, head of stations in their chapters. All the expirations at the expiration of the 72 two hours ultimatum, we shall move mobilize our members eh. and our fans eh. to the palace of the Alaafin of Oyo where we will formally submit eh. our letter eh. requesting eh. His Imperial Majesty to strip Wasiu Ayinde Marshal of the Mayegun eh. of Yoruba land title over his public conduct. As I conclude, may I state very clearly that Murphy took the one hundred thousand naira that was forcefully given to him for the fear of his life. So So, eh. any calculated attempt eh, eh. to blackmail him with it is dead on arrival. I will be meeting our legal advisors on Tuesday, 6th of October, 2020 for further discussion hmm. on this matter. However, as you discuss this issue on your programs, ensure that you do so in full compliance with the broker's code. Where and when in doubt, I will be available to provide a sense of the direction. <laughs> Remember that anybody would have fallen victim of the power intoxication of K1. So collective interest must supersede all personal interest. Together we shall win. Sincerely yours, Desmond Nwachukwu, National President, FIBAN, dated fourth october twenty twenty wàsíù àyìndó ò bá jáde tọrọ àforíjì pọ́bílíkì lọ́wọ́ comrade wọlé ṣórónkẹ́ mc murphy ah. ọmọ ẹgbẹ́ fiban tó bá lo any kind of music tàbí ẹni àwo wàsíù àyìndé lórí ètò ní fiṣẹ́ ọ̀hún ṣe rere ìpìkọ́ o ìfọ̀rọ̀rora ẹni wo ni o di afálásọ̀ òbúra kan ṣoṣo ta ni ó fi ṣe sàárà tẹ bá ní wàsíù àyíndé òlu mc murphy kí ló dé tó fi fún ní hundred thousand naira kí ló ní kó fi ṣe kó fi ra rọ́ọ̀bù kó fi ra inú ẹ̀ tó wú power of the tongue ni àkọmọ̀ ẹgbẹ́ wa ẹ̀jẹ̀ ajé ó yé wàsíù àyíndé pẹ̀lú ẹgbẹ́ aláforíjì ẹ̀ tó kù pé lóòótọ́ lóòótọ́ làlágbára no more hearing of any wàsíù àyíndé song on any of our programs from now henceforth bọ́bá níwèrè ọ̀làrúmá <laughs> àkàndá n ó kéda ọ̀rọ̀ mi bá kọ ẹ mọ̀ mi mo tún lè fayọ nígbàkúùgbà ẹ láìkì kẹ fọ́lọ̀ péjì mi lórí Facebook orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò òun.